Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Blood of Jesus, fight for me. Lord of Jesus, fight for me. Lord of Jesus, fight for me. Lord of Jesus, fight for me. Lord of Jesus, fight for me. Lord of Jesus, fight for me. Lord of Jesus, fight for me. Lord of Jesus, fight for me. Lord of Jesus, fight for me. Lord of Jesus, fight for me. Lord of Jesus, fight for me. In Jesus' mighty name, we have prayed. We are still going to pray and tell God, Father, everyone that wants to use death to dethrone me from my seat of glory, oh Lord, I pray, begin to strike them dead today. When they cannot capture one, or when they see that, oh, this blessing was their eye seat, they'll say, okay, leave them. We will use death to dethrone them. Ah. Lord, I pray, everyone planning to use death to dethrone me from my seat of glory, oh Lord, begin to strike their dead. Kill them before they kill me. Kill them before they kill me. Destroy them before they destroy me. Everyone planning to use death to destroy me from my position. Everyone planning to use death to destroy me from my seat of glory. Oh Lord, begin to kill them. Begin to destroy them. Begin to destroy them. Let us turn into prayer. Father, in the name of Jesus. Father, in the mighty name of Jesus. Everyone that is using, that want to use death planning to use death to dethrone me from my seat of glory. Oh Lord, begin to kill them. Oh Lord, begin to kill them. Oh Lord, destroy them, destroy them, destroy them. Everyone, everyone, anyone, anyone planning to use death to dethrone me. Anyone planning to use death to dethrone me from my seat of glory, from my throne of glory. Oh Lord, kill them, kill them, kill them, kill them, Judah, Judah, Judah, Judah, Judah, Judah. Ìmọ̀ àìtófẹ́lì bàjẹ́ o lórí Mọ́díkáyì. Ọ̀tá tó gbógun tìmí o, kó fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀. Ìmọ̀ àmánì bàjẹ́ o lórí Mọ́díkáyì. ọ̀tá tó gbógun tì mí o kó fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀ o ìmọ̀ ẹ̀ tó fẹ́ lè bàjẹ́ o lórí dáfídì ọ̀tá tó gbógun tì o kó fọwọ́ ara rẹ̀ ṣera rẹ̀. Everyone use planning to use death to dethrone me from my seat of glory. Oh Lord, I pray, begin to kill them. Begin to kill them. Begin to kill them. Begin to kill them. Begin to kill them. Begin to kill them. Begin to destroy them. Begin to destroy them. In Jesus' mighty name, we are prayed. Everyone that dig pits because of my life, anyone that dig pits because of my children, anyone that dig pits because of my future, Lord, let them begin to enter into it. Lord, begin to dig them. Lord, bury them in it. Anyone that dictates over my children, anyone that dictates because of my children, Lord, begin to bury them in it. Oh Lord, bury them in it. Oh Lord, bury them in it. Oh Lord, bury them in it. Oh Lord, bury them in it. Oh Lord, bury them in it. Oh Lord, bury them in it. Oh Lord, bury them in it. Oh Lord, bury them in it. anyone that dig pits over my life, Lord, begin to bury them in it. Begin to bury them in it. Lord, begin to share that program this morning. Lord, begin to share. Begin to share that program this morning. Lord, let us forget 2 p.m. today is our Abiamo Tito prophesying into the wind. Prophesying into the wind. Don't let us forget the three fruits that we are told to bring. The three fruits that we are told to bring. Our apple, our banana, and our coconut. Let us bring it along. And that water that we read Psalm 25 10 times into it. Let us begin to pray. Father, everyone that did peace over my children, don't don't ẹni tó all I don't síbẹ̀. olúwa olúwa tó ń jì síbẹ̀ gbogbo ẹni tó wà kòtò lórí ayé rẹ olúwa tó ń jì síbẹ̀ everyone that dig it over my life over my children lord let them be buried in it let them be buried in it let them be buried in it All holy people begin to bury them in it. Oh Lord, begin to bury them in it. Oh Lord, begin to bury them in it. Oh Lord, begin to bury them in it. Oh Lord, begin to bury them in it. Oh Lord, begin to bury them in it. Oh Lord, begin to bury them in it. Oh Lord, begin to bury them in it. In Jesus' mighty name, we have prayed. Father, I speak destruction over the evil oracle in my father's house, in my mother's house, making dictation over my life. that evil oracle dictating my progress, that evil oracle dictating how I'm going to use my life in my father's house, in my mother's house. Lord, I speak destruction over them. I speak destruction over them. I speak destruction over them. Let us turn to prayer. Father, in the name of Jesus. Father, in the mighty name of Jesus. Every satanic oracle, every demonic oracle in my father's house, in my mother's house, controlling my life, controlling my destiny. I speak destruction over them. Father, I speak destruction over them. Let them be destroyed in the name of Jesus. I speak destruction. I speak destruction over there in the name of Jesus. I speak destruction over there in the name of Jesus. I speak destruction over there in the name of Jesus. I speak destruction over them in the name of Jesus. I speak destruction over them in the name of Jesus. I speak destruction over them in the name of Jesus. I speak destruction over them in the name of Jesus. I speak destruction over them in the name of Jesus. I speak destruction over them in the name of Jesus. Lord, destroy them, destroy them, destroy them. I speak destruction over there. I speak destruction over there. In the name of Jesus, I speak destruction over there. I speak destruction over every evil oracle dictating my life, dictating my progress, giving me limitation from my father's house, from my mother's house. I speak destruction over them. I speak destruction over them. In the name of Jesus, I speak destruction over them. I speak destruction over them. I speak destruction over them. I speak destruction over them. In the name of Jesus, I speak destruction over them. In the name of Jesus, I speak destruction over them. In the name of Jesus, I speak destruction over them. In the name of Jesus, I speak destruction over them. In the name of Jesus, I speak destruction over them. Every oracle Every demonic oracle speaking over my life, dictating over my life, from my mother's house, from my father's house, I speak destruction over them. In the name of Jesus, I speak destruction over them. In the name of Jesus, I speak destruction over them. In the name of Jesus, I speak destruction over them. In the name of Jesus, let their house be desolate. Let their house be desolate. Let their life be desolate. I speak destruction over them in the name of Jesus. In Jesus' mighty name, we have prayed. In Jesus' mighty name, we have prayed. Let us pray this prayer and tell God, Father, I receive every blessing assigned, ordained for today. I receive every favor assigned, ordained for today. I receive every joy. I receive every promotion. Aside for today, let us turn into prayer. Father, in the name of Jesus, Father, in the mighty name of Jesus, every blessing, every joy, every promotion, aside from today, I receive it. I receive it. Aside for today, ordained for today, I receive it. I receive it. I receive it. I receive it. In the name of Jesus, I receive it. Every promotion, aside for today, I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. I receive it. In the name of Jesus. In Jesus' mighty name, we have prayed. In Jesus' mighty name, we have prayed. Mommy and daddy, once again, don't us forget 2 p.m. today is going to be our Abia Montito prophesying to the week. Day two, day two, day two, day two. Don't us forget. I know some of us, we are there at the Abia Montito the midnight prophesying into the wind by the special grace of God. Today is the day two of the Abia Multitor prophesying into the wind. So let us miss it. 2 p.m. today and 3 p.m. Uh, New York time. 3 p.m. New York time. And also, don't let us forget our Houston anniversary. Anniversary in Houston for the Good Women anniversary. Good Women anniversary starting today. Good Women anniversary starting today. Good Women Anniversary starting today. Good Women Anniversary starting today. Good Women Anniversary starting today. Good Women Anniversary starting today. 10, uh, 7 p.m. today. 7 p.m. today is the revival hour of the Good Women Anniversary. 7 p.m. today is the revival hour for the Good, Good Women Anniversary. For those that are within Houston, let us be there. Let us be there. And on Friday, it's going to be our praise night. It's going to start by 7 p.m praise night for the anniversary is going to start by 7 p.m. And on Sunday and on Saturday, it's going to be from 10 a.m. It's going to be full of lecture. Full of lecture. There are special guests, invited guests that are coming to bless us and there are doctors, there are uh, uh, there are there are counselors that are also coming. There are there are there are, there are doctors that also that, that will be coming to also counsel us about our health, marriage, and so many things that they've packaged for us concerning the anniversary. So, mommy and daddy, please don't let us miss it. For those that are within Houston and if you are able to come, that you're outside Houston, you can also drive down you can drive down, you can fly down. It's going to be powerful. It's going to be great. And God shall bless you all in the name of Jesus. Don't let us go here. Now begin to make a declaration. Begin to speak to God. Lord, as I'm going in this day, let this be my portion. As I'm going in this day, every demonic accident, begin to clear them up. As I'm entering this day, Lord, I pray, I'm entering to my victory. I'm entering to my promise. I'm entering to my blessing. I'm entering to my promotion in the name of Jesus. Begin to make the declaration. Begin to make that declaration. Begin to make that declaration. Begin to make that declaration. Me and my family, we shall be for signs and wonders. This day, oh Lord, I shall enjoy unlimited favor. This day, oh Lord, I shall enjoy unlimited grace. In the name of Jesus, begin to make that declaration. Begin to make that declaration. Begin to make that declaration. This day, oh Lord, I shall enjoy unlimited favor, unlimited favor, unlimited favor, unlimited favor, unlimited grace in the name of Jesus. This day, oh Lord, I shall enjoy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 God's goodness and mercy shall follow us all the days of our life, and we shall dread the house of the Lord forever and ever. Amen. God bless you, mommy. God bless you, daddy. God bless you all in the name of Jesus. Have a blessed and a wonderful day in the mighty name of 2021 is my year of I am well able. 2021 is our year of I am well able. 2021 is our year of I am well able. God bless you, mommy, in the name of Jesus. Amen. Oh. máa yìn ín ẹ máa dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọlọ́run tó tún mú wa rí ọjọ́ ìsinmi mìíràn ní ayọ̀ àti àlàáfíà mọ́mí ẹ jẹ́ do not let us take it for granted celebrate the faithfulness of God celebrate the goodness of God kí ọlọ́run ó ṣe é ẹ máa fi ògo fún un ẹ máa fi ọlá fún ẹ máa fi ìyìn fún. ògo wa. ó lè ṣe ó máa gba ògo ọlọ́run bàbá lọ́la ọlọ́run ìrẹ̀lẹ̀ rí kan. ó lè ṣe o. lè ṣe rárá o. ẹ jẹ́ a máa ṣí àbá tí kò lè ṣe lórí ayé gbogbo wa. ayérayé ni. kígbe ẹ gbàgbé ti ìràwọ̀ àgbàgbà mẹ́rin lógún lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé o àtòkè àtìlẹ̀ ṣé ni wọ́n ń ké tọ̀tàn ta ni ó gorí òkè olúwa tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ o. ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun àgbààgbà mẹ́rìnlélógún orígun bẹ̀rẹ̀ ìrìn ayé o àtòkè àtìlẹ̀ ṣé rí wọn ké tọ̀tọ̀ àgbààgbà mẹ́rìnlélógún lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé o àtòkè àtìlẹ̀ ṣé ni wọ́n ń ké tán tán ó gbé ènìyàn jí akọ̀dúpẹ́ ní ọwọ́ ọlọ́run yẹn ó ní bèmí bá ní ẹgbẹ̀rún ahọ́n kò tó yin ọlọ́run if you can think far you will thank God more. If you can think deep, you will appreciate God more. Let's begin to thank God. Let's begin to appreciate Him. Láti ọjọ́ àkọ́kọ́ nínú àkànṣe ìṣòro àdúrà. Ẹ máa dúpẹ́ yẹn dáadáa. Ẹ máa dúpẹ́ yẹn dáadáa ẹ máa dún ọpẹ́ dáadáa pé olúwa ó ṣe a rí orí ọ̀fẹ́ gbà àánú ò sọnù bí àánú bá sọnù ní ipá yóò bá mà ti borí wa ṣùgbọ́n àánú rẹ̀ dúró síbẹ̀ ẹ jẹ́ àdúpẹ́ ní ọwọ́ rẹ̀ ọlọ́run mo dúpẹ́ àánú tí mi ò lè sanwó rẹ̀ ṣùgbọ́n tí mo ń dá nìkan jẹ́ bíi bàbá sí ọmọ ẹ̀mí mímọ́ ẹ ṣeun ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ dúpẹ́ yẹn dáadáa ọlọ́run bàbá ọlọ́run ṣe bú àdúrà jésù olúwa wa ẹ sọ fún ọlọ́run lóru yìí olúwa ṣiṣẹ́ ní ọ̀dọ̀ mi olúwa ní òru yìí ṣiṣẹ́ kọ ayé mi ẹ pè jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ olúwa ṣiṣẹ́ dọ́dọ̀ mi lóru yìí olúwa jẹ́ rí ọ ah! olúwa jẹ́ rí ọ jésù olúwa wa ẹ pè jésù ọlọ́run iṣẹ́ ayọ̀ ọjọ́ tó ti pẹ́ tí mo ti fẹ́ gbọ́ olúwa fi àánú jẹ fún mi lórí àti rí aṣọ ọjọ́ wo lèmi náà fẹ́ lẹ́rìí ọjọ́ wo lèmi náà fẹ́ gbégbá ọpẹ́ ọjọ́ wo náà fẹ́ sọ pé mi náà lóyún ọjọ́ wo náà fẹ́ sọ pé mo bímọ ẹ fi orúkọ jésù mọ́ mi gbogbo iṣẹ́ ayọ̀ tí mo ti fẹ́ gbọ́ gbogbo ẹ̀rí ayọ̀ tí mo ti fẹ́ jẹ́ lórí ọmọ lórí ọkọ lórí iṣẹ́ lórí ẹ̀kọ́ ẹni olúwa yọ̀ǹda rẹ̀ lóru yìí kí wíwá mi ní twenty one days yìí má bàa lọ lófo ẹ ń pe jésù ẹ sọ ní àdúrà bẹ. ó ó yọ yọ yọ yọ yọ yọ àṣeyọrí tí mo ti fẹ́ ṣe lórí ọmọ àṣeyọrí tí mo ti ń nàgà láti ṣe olúwa yọ̀ǹda rẹ̀ fún mi ọlọ́run tó máa ń fi òru dáhùn olúwa dá mi lóhùn lóru yìí ọlọ́run tó máa ń fi òru dáhùn ẹni ó yá dá mi lóhùn lóru yìí ẹ máa jí àwọn ọmọ ọlọ́run tó ń sùn ẹ máa ran àwọn abiyamọ lọ́wọ́ ó yá ó yá jésù olúwa wa ẹ pe orúkọ jésù ọlọ́run gbogbo ọmọ tó fàánú kó fún mi gbogbo ọmọ tó fàánú yọ̀ǹda fún mi má jẹ́ káyé fìkan gbà kan lọ́wọ́ mi lórí wọn gbogbo àwọn ọmọ tí mo torí wọn ṣe làálàá gbogbo àwọn ọmọ tí mo torí wọn wọgbó àdúrà gbogbo àwọn tí mo torí ọmọ tí mo torí wọn ṣe ṣọ́ọ̀rù olúwa má jọ tójú ojú mi wọlẹ̀ olúwa má jọ tójú mi wọpẹ̀ ẹ pé jésù ẹ sọ ní àdúrà oyè oyè oyè oyè ẹ béèrè ẹ béèrè ẹ béèrè ológun ní olúwa olúwa sì ní orúkọ rẹ olúwa lórí àwọn èso mi lórí àwọn ọmọ tí mo torí rẹ sáré bàbá mi ẹrù jẹjẹ olúwa má jọ tójú ẹ̀mí mi wọlẹ̀ olúwa má tójú mi wọlẹ̀ olúwa má jọ tójú mi wọlẹ̀ olúwa má jọ tójú mi wọlẹ̀ olúwa má jọ ti ojú mi wọlẹ̀ mo gbọ́ àwọn ọmọ tí mo ń wò lójú mo gbọ́ àwọn ọmọ tí mo ń wò lójú ó gbọ́ àwọn ọmọ tí mò ń wò lójú ó gbọ́ àwọn ọmọ tí mò ń wò lójú olúwa má jọ tó olúbọlẹ̀ jésù olúwa wá ẹ pé jésù olúwa torí má ìṣòro yìí má kí òkùnkùn rí àṣeyọrí ṣe lórí mi lórí mi lórí àwọn ọmọ mi má jẹ́ kí òkùnkùn kí wọ́n rí àṣeyọrí kankan ṣe ẹ pé jésù ẹ sọ́rí àdúrà torí má jẹ̀mú ìṣòro yìí ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ̀yin abiyamọ ti jí ẹ ọ̀tá ò gbọ́dọ̀ rí iṣẹ́ ṣe ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá lórí àwọn èso mi lórí mi torí májẹ̀mú ìṣòro yìí olúwàjẹ́ ó jẹ́ ọ̀págun ìṣẹ́gun lọ́wọ́ mi fi májẹ̀mú ìṣòro yìí fi ṣe ọ̀págun ìṣẹ́gun lọ́wọ́ mi fi ṣe ọ̀págun ìṣẹ́gun lọ́wọ́ mi fi ṣe ọ̀págun ìṣẹ́gun lọ́wọ́ mi ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹ gbàdúrà dáadáa jésù olúwa wá ẹ sọ fún ọlọ́run ohun tí mo fẹ́ tó wù mí bí abiyamọ má jẹ́ káyé fi ọmọ fún mi hallelujah wọ́n á ní ẹjẹ́ àfúlóhun tó fẹ́ ṣùgbọ́n ẹjẹ́ àgbọ̀mọ lọ́wọ́ ẹ̀ mo súre fún ẹnìkan lọ́lẹ́ yìí ohun táyé fi ń gbà kan lọ́wọ́ ẹni tí wọ́n fi fún láyọ̀ ìdí nìyẹn mọ́mì mọ́bi tó ń tojú wọ̀ kò èṣù ò lè fún ẹlẹ́bùn ọ̀fẹ́ tó bá fún ẹlẹ́bùn ó máa gba kankan lọ́wọ́ ẹ tó bá fún ẹ ní ìyanu kan ó máa gba ẹ̀mọ́ yẹkún lọ́wọ́ ènìyàn mo súre lónìí orúkọ jésù gbogbo ẹni tó rí àmì ṣe sàtánì ò ní fi kan gbà kan mo ní kò ní fi kan gbà kan lọ́wọ́ lọ́wọ́ èmi àti rẹ kò ní fi kan gbà kan lọ́wọ́ ṣe jésù ayọ̀ tí mò ń retí lórí ara mi olúwa má ká yé fi ọmọ funfun mi má jọ fi kú ọmọ fi fún mi má fi kú ọkọ fi fún mi má fi kú ẹnikẹ́ni fi fún mi ẹ pẹ́ pẹ́. kan lọ́wọ́ ẹ̀ ó bu wọn ní ẹja fún promotion ṣùgbọ́n ẹja gbọmọ lọ́wọ́ ẹ̀ màá fi kan gbà kan lọ́wọ́ mi ẹgbà o ẹ̀yin abiyamọ ẹgbà ẹ̀yin màmá ẹgbà ẹ̀yin bàbá mi ẹgbà wọn ò gbọ́dọ̀ fi kan gbà lọ́wọ́ mi ògo tí mo retí ibi abiyamọ lóòótọ́ ló yẹ ká lógo lóòótọ́ la fẹ́ dìde ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ fi ìdìde gbọmọ ẹ̀yin màmá yẹ gbàdúrà má jọ fi ìdìde gbọmọ lọ́wọ́ mi má jọ fi ìdìde gbọmọ lọ́wọ́ mi má jọ fi ìdíje gba ọkọ lọ́wọ́ mi torí ẹ̀rí tí mo fẹ́ jẹ́ má jọ fi gba ohunkóhun lọ́wọ́ mi open your mouth and pray open your mouth and pray open your mouth and pray má jọ gbọmọ lọ́wọ́ mi o má jọ fi ìgbéga gbọmọ lọ́wọ́ mi ohun tí mo ń fẹ́ olúwa ohun tí mo ń béèrè má jẹ́ káyé fi gba ọkọ jésù olúwa wá mọ́ mi ẹ jẹ́ àgbà ohun tó jórí sùn ayọ̀ fún mi olúwa má jẹ́ káyé gbà lọ́wọ́ mi fi fún mi ní ìgbéga ohun tó jẹ́ orísun ayọ̀ lọ́wọ́ mi ọmọ yẹn orísun ayọ̀ ẹlòmíì wọ́n lè gba health lọ́wọ́ ẹ̀ wọ́n á dẹ̀ fún wa fún ní ìgbéga lóòótọ́ ṣùgbọ́n wọ́n á ṣe pàṣípààrọ̀ health ẹ sọ fún ọlọ́run ohun táyé ń gbà lọ́wọ́ ẹni tí wọ́n wá ní ẹjẹ́ agbéga ẹjẹ́ arọ̀ lọ́wọ́ lóòótọ́ ẹjẹ́ àṣẹ dáadáa fún ṣùgbọ́n ẹjẹ́ àgbà kan lọ́wọ́ ẹ wọ́n lè gbójú lọ́wọ́ ẹlòmíì wọ́n nítorí pa afẹ́ fún lógo wọ́n nítorí pa afẹ́ fún lókìkí wọ́n nítorí pa afẹ́ fún ní promotion wọ́n nítorí pa afẹ́ fún lọ́mọ wọ́n nítorí pé a fẹ́ fún ní dúkìá wọ́n nítorí pé a fẹ́ fún ní ọrọ̀ màmá yìí gbàdúrà o olúwa jọ ohun tí mò ń retí tí mo fi wọ gbọ́ àdúrà má jẹ́ káyé láwọn fẹ́ ràn mí lọ́wọ́ ṣùgbọ́n kó fi gba ògo lọ́wọ́ mi má jẹ́ kó gba ọmọ lọ́wọ́ mi fi fún mi ní ògo má jẹ́ kó gba ọkọ lọ́wọ́ mi fún fún mi ní ayọ̀ má jẹ́ kó gbóhun kóhun lọ́wọ́ mi ẹ gbàdúrà yẹn dáadáa ẹ gbà dáadáa gbà dáadáa gbà dáadáa gbà dáadáa ẹ fi tára gbà ẹ fi tára gbà á jésù olúwa wa ẹ pe orúkọ jésù olúwa fún mi ní ìdìde tó tayọ á ó ní olúwa fa mi dìde olúwa fa mi dìde á èmi ò lẹ́dọ̀ lọ́dọ̀ olúwa ó yẹ àwọn tó fẹ́ dìde kọ̀ àwọn tá a fẹ́ dìde. fa mi dìde mummy God still specializes in the testimony of raising people àwọn tọ́lọ́run bá gbé dìde ló ń dìde àwọn tí ò bá tọ́lọ́run ò bá fà wọn ò lè dìde mò ń gbọ́ ẹ̀rí màmá kan bí mo ṣe dé láti church màmá yẹn ní ẹ̀rí òun ṣòro gbàgbọ́ ẹ gbọ́ mi mọ́ mi. Mommy ẹ má fi ọlọ́run ṣe lórí òkè ṣeré lórí òkè ọlọ́run ń dá àwọn èèyàn lóhùn ọlọ́run ń ṣiṣẹ́ ọlọ́run dára àwa ni ká gbàgbọ́ màmá yẹn ni mọ́mì òun ò lè fi wọ́n lè máa gbọ́ mi báyìí màmá yẹn láwọn ò lè fi wọ́n lè rí kan ṣeré wọ́n ní ọlọ́run ń gbọ́ àdúrà lórí òkè wọ́n láwọn ẹni àwọn táwọn ẹni èèyàn bá tà kàn fi ra àjò ọlọ́run wá sọ àwọn di ọlọ́lá àmọ́ yẹn ní ẹ̀rí àwọn máa ń yọ ara àwọn lẹ́nu wọ́n ní lọ́jọ́ kan bàbá ń ṣiṣẹ́ ìránṣẹ́ wọ́n ní lójijì wọ́n ní olúwa lòun fẹ́ fáwọn kan nílé pàjáwìrì ẹ bá gbọ́n mi o wọ́n ní olúwa mo kọ́kọ́ súre lálẹ́ níbi táwọn èèyàn ti ń gbáre mọ́mì tó rí àmì ṣe yìí lórúkọ jésù ò ní dèrò ìwọ̀n ibi tí àwọn èèyàn ti ń gbáre nínú àṣẹ wòlíì lórúkọ jésù ẹ̀yìn inú àárín ti ń ṣe màmá yẹn níbi táwọn wà wọ́n ní bàbá wọ́n pé bàbá ṣiṣẹ́ ìránṣẹ́ lọ ni wọ́n kàn pariwo lójijì olúwa ló ń fẹ́ fáwọn èèyàn ilé pàjáwìrì ilé pàjáwìrì ilé pàjáwìrì ó ló bẹ̀rẹ̀ sí ní sọ wípé ẹ̀yin ọmọ ọlọ́run ẹ kí ìwọ́nú ẹ ẹ kí ìwọ́nú ẹ àwọn orí ilé àwọn orí ilé àwọn orí ilé àwọn orí ilé màmá yìí níbi táwọn wà ẹ̀mí ẹ̀mí ọlọ́run ru àwọn sókè pé wọnú má jẹ̀mú yìí wọ́n láwọn dẹ̀ so six hundred wọ́n ní mọ́mì kò pẹ́ lẹ́yìn ẹ̀ ṣe ẹ̀rí ẹ̀rí ẹni tí mo ń sọ yìí mo mú ẹ̀rí ẹ̀ láti last year kì í ṣe sí ẹnì kì í ṣe ààrẹ kì í ṣe nurse practitioner ordinary caregiver ọlọ́run wá bá wọn ṣe ọlọ́run rí ó kọjú àánú sí ìránṣẹ́ yìí ó kọjú ojú rere sí i ó wá fún ní client direct wọ́n máa ń pè àwọn tó bá wà into that line wọ́n máa ń pè wọ́n ní hebrew client ó wá fún wọn ní client yẹn direct kò report to anybody àwọn yẹn ń san owó tó nítumọ̀ fún ó ní mọ́mì lẹ́yìn tí àsọtẹ́lẹ̀ ẹ̀ jáde ó ní òun ò mọ̀ pé nínú ìlú yìí èèyàn lè ní káàṣì lọ́wọ́ tó tó ìwọ̀n ó lé ní hundred dollars mi ò sọ ní bank ó ní mọ́mì ọlọ́run ran òun lọ́wọ́ òun rí orí ọ̀fẹ́ kówó yẹn jọ òun ra the first condominium sátánì ní irọ́ ni òun ra the second one bí eré bí àwàdà ó bẹ̀rẹ̀ sí ní ní investment property ó ní lẹ́yìn àsọtẹ́lẹ̀ yẹn ó ní investment property tó fi ń rẹ́ǹtì fáwọn ènìyàn ordinary caregiver ẹni tí mo sọ yìí ó wá jẹ́ twins ọ̀rẹ́ ìkejì ẹ̀ tó jẹ́ táyé lolú ẹ̀ she is a registered nurse ìyẹn máa ń wo tìyanu tìyanu pé kẹ́hìndé báwo ló ṣe ń ṣe òun gan tóun jẹ́ register nurse òun tóun dá ṣe àṣẹ caregiver òun ò lè dá ṣe olúwa fà mí dìde tọmọtọmọ mo gbàgbọ́ olúwa fà wá dìde dìde tọmọtọmọ fi ọwọ́ agbára ìyanu rẹ òkè yìí a máa rí ọwọ́ ọlọ́wọ́ ní mélòó mélòó mo fẹ́ kà olúwa gbẹ́mi náà dìde olúwa àdúrà tó ń gba ìlòhùn náà ń gbà bá a ṣe ń wọlé ìlòhùn náà ń wọlé gbà ẹni olúwa fà mí dìde olúwa fà àwọn ọmọ mi dìde olúwa fà wọ́n dìde ìdìde tó máa bà mí lẹ́rù ìdìde tó máa bà mí lẹ́rù ìdìde tó máa bà mí lẹ́rù olúwa fà mí dìde olúwa fà ọkọ mi dìde olúwa fà àwọn ọmọ mi dìde ìdílé tó máa bá èmi fúnra mi lẹ́rù màmá yẹn gbà á ẹ má jò ó rẹ̀yìn àní pẹ́lẹ́lẹ́yẹ àní pẹ́lẹ́lẹ́yẹ olúwa fà mí dìde olúwa fà mí dìde olúwa jésù olúwa wa ẹ̀yin àwọn akọ́ṣe máa ní àdúrà o pẹ̀lú àwọn bàbá tí máa parí lálẹ́ ẹ pé jésù ah wọ́n mi ẹ gbà á tí ọlọ́run bá nawọ́ sí wa òkè tá a fẹ́ dé yẹn pẹ̀lú rọrùn ni tí ọba jẹ́ kọ́lọ́run kàn nawọ́ sí ẹ kọ́lọ́run kàn nawọ́ sí ọmọ yẹn á take over life ọmọ yẹn gbogbo nǹkan á lọ déédéé ẹ pé jésù lọ́sàn-án yìí lálẹ́ yìí olúwa nawọ́ sí mi kó fà mí dìde olúwa nawọ́ sí mi kó gbé mi dìde ọlọ́run ló lè gbẹ́dàga ìdí nìyẹn lomi àtiraka tiraka tiraka. tiraka á sapá sapá sapá sapá kò ní rí ọ̀nà lọ torí pé kí ni kò ó ti sọ jésù nù mú mi ò lè fi jésù sílẹ̀ ṣé rí bá a ṣe ń gbà wẹ́rẹ́wẹ́rẹ́ yéé ó ń lọ prayer bank màmá kan ti sọ fún mi church lẹ́nìí ó ní mọ́mí à ọlọ́àdúrà tóun sì jẹ́ tóun gbà sẹ́yìn òun fúnra ra òun mọ̀ wípé ọlọ́àdúrà tóun gbà kóun tó wọ̀ lóye lòun sì ń jẹ ọlá ẹ̀ mo wá sọ fún mo ní màmá jẹ́ kádùá yẹn tán torí as long as you are making a withdrawal hey, and you are not depositing there will no longer be anything to withdraw mọ́mì àdúrà ń gbà fún àwọn tó bá lè jókòó ti pẹ̀lú ìgbàgbọ́ èmi mọ̀ bẹ́ẹ̀ olúwa fa mi dìde ah olúwa fa ọmọ mi dìde àwọn ọmọ wa máa dìde àyà wa máa já èmi dá ọmọ nìyẹn mọ̀ olúwa fà mí dìde olúwa fọmọ mi dìde olúwa fà mí dìde olúwa fà mí dìde àwa ò lẹ́jọ́ kẹ́gùn o olúwa fà wá dìde àwọn ọmọ mi mọ kọ́ wọn dé olúwa fà wá dìde ah. ọlọ́run tó gbé ní dìde olúwa fà wá dìde àwọn ọmọ mi ò àwa ò wá dìde. ọlọ́run fà wá dìde. olúwa fà wá dìde. ọlọ́run fà wá dìde. olúwa fà wá dìde. àwa olódò kẹ́kọ̀ọ́. olúwa fà wá dìde. olúwa fi ìdíje mi fi dẹ́rù bà mí olúwa fi ìdìdí ọkọ mi fi dẹ́rù bà ọkọ mi olúwa fi ìdìdí àwọn ọmọ mi olúwa fi dẹ́rù bà mí. gbàdúrà fún rẹ olúwa jọ olúwa fi ìdílé mi dẹ́rù bàbá ah raise my children elevate them transform them suddenly olúwa fi dẹ́rù bà mí fi ìdílé mi dẹ́rù bà mí oya oya oya oya oya oya oya oya oya olúwa gbé olóore dìde ah jésù olúwa wa sọ fún ọlọ́run lórí àwọn ọmọ mi bẹ̀rẹ̀ àjọ̀dún àwọn olóore olúwa lórí ilé mi olúwa bẹ̀rẹ̀ àjọ̀dún olóore olúwa lórí àwọn ọmọ mi bẹ̀rẹ̀ àjọ̀dún olóore olúwa lórí ìgbéyàwó mi bẹ̀rẹ̀ àjọ̀dún olóore ẹ pé yọyọyọyọyọyọyọyọ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹni kọlọ́nu kó bẹ̀rẹ̀ àjọ̀dún olóore ó oh, jésù olúwa wa mo súre fún gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dá oorun mọ́jú wọ on the eighteen ìṣòro yìí lórúkọ Jésù ẹ lọ ka olóore tó olúwa lọ́mọ mi súre fún wọn olóore tá ò lè ṣiṣẹ́ kan láyé olóore tí sàtífíkẹ́ẹ̀tì yín ò lè gbé yín pàdé ẹ̀ torí má jẹ̀mú ìṣòro yìí àti ẹ̀yin àti èmi àti gbogbo èso tó tinú wa jáde àtàwọn èso tó sì ń bọ̀ lọ́nà ó yá kọ́ lọ kọ́ ọ olóore tó ń gbé ní dìde màmá yẹn ní ẹ ah, ọmọ mẹ́ta òyìnbó yẹn dey adopt ẹ ó fún wọn ní international studies mo gbàdúrà àjọ̀dún olóore lórúkọ Jésù abẹ̀rẹ̀ rẹ̀ lórí táwọn ọmọ wa bá lọ ìlà oòrùn kankan olóore tó bá wọ gúúsù kankan olóore igbó gbogbo tí ẹsẹ̀ wọn bá tẹ̀ lágbàáyé olóore kó máa dúró olóore kó máa wẹ́kọ̀mù ó dáná mo bá ilẹ̀ àgbáyé sọ̀rọ̀ nítorí ẹ̀yin ìránṣẹ́ yìí mo bá ilẹ̀ orílẹ̀-èdè sọ̀rọ̀ mo gbọ́ bí tí àtẹ́lẹsẹ̀ àwọn ọmọ wa bá tẹ̀ olóore kó máa kí wọn káàkiri watch this prophecy olóore kó máa kí wọn káàkiri ó gbọ́ ìlú tó bá dé ìdílé tó bá wọ̀ ilé iṣẹ́ tó bá tẹ́ ẹsẹ̀ wọ̀ torí má jẹ̀mú òru yìí olóore kò máa kí wọn káàkiri olóore kò máa kí wọn káàkiri olóore kò máa tẹ́wọ́ gbà olóore kò máa. aṣọ àwọn ọmọ yẹn jáde wọ́n gbé sọ́wọ́ wọ́n máa pariwo wọ́n ní kú lọ wọ́n mi o wọ́n ní kú lọ wọ́n mi sẹ́ ah, àwọn ọmọ mi àtọkọ ọmọ mi o wọ́n ní kú lọ wọ́n mi bàbá wọ́n ní kú lọ́wọ́ mi mi o ìwọ tó ń wojú ọlọ́run fọ́mọ mo fẹ́ kó gbé dání bí ẹni tó gbọ́mọ ni o torí ọmọ nìyẹn lọ́wọ́ ẹ o èmi ò rí aṣọ èmi ò rẹ́rù ọmọ ọmọ ni mo rí lọ́wọ́ ẹ o jẹ́ so it is prophetic session ah as far as your eyes can see mọ̀mí àtọ́ ọmọ ọmọ ah wọ́n ní kú lọ́wọ́ mi bàbá wọ́n ní kú lọ́wọ́ mi bàbá o wọ́n ní kú lọ́wọ́ mi rárá rárá rárá ọmọ mi àtọmọ ọmọ mi o wọ́n ní kú lójú mi bàbá wọ́n ní kú lójú mi rárá o wọ́n ní kú lọ́wọ́ mi rárá rárá. ọmọ mi àtọmọ mi o. májẹ̀mú tó ń fa ọmọ tu lọ́wọ́ abiyamọ olúwa májò rí agbára lórí mi májẹ̀mú tó máa ń fa ọmọ tu lákàtà abiyamọ olúwa májò gbọmọ lọ́wọ́ mi májẹ̀mú tí kìí jẹ́ kóbìnrin ṣàbíamọ láyé májẹ̀mú tí kìí jẹ́ kọkùnrin ṣàbíamọ láyé olúwa májò borí mi ẹ kọ́ ọ́. dáadáa it is prophetic gbogbo ọmọ tó ti fàánú fún mi àtẹ̀yí tó máa yọ̀ǹda fáwọn tó ń wojú ọlọ́run olúwa má jò kú lọ́wọ́ wa olúwa má jò kú lọ́wọ́ wa olúwa má kú lọ́wọ́ wa mark of exemption let it be upon every children connected to iwọ lẹ́rí community mark of touch not mark of touch not mark of touch not ah jésù olúwa wa sọ fún ọlọ́run when devil is harvesting every children i connect my children to tonight prayer devil will not harvest you every of my high desire as i will continue to speak into this prophetic laws it will stick to your destiny open your mouth and begin to pray gbogbo ìrètí mo bá ń lo májèmú aṣọ ìdìdí yìí sú sí ayé yín lórúkọ jésù ó máa máa mọ yín ó máa máa mọ yín ó máa máa mọ yín ó máa máa mọ èmi ò ní mọ ibojì yìí ó di májẹ̀mú lọ́wọ́ mi mi ò ní fọwọ́ yìí gbé ọ̀kàkà sí ọmọ ò ní tọ́jú mi wọ ibojì ọmọ òní tọwọ́ mi wọ jẹ́ alẹ́kẹ̀rú ṣàdábàlì kẹsẹ́ndìà ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọ́mọ ẹ̀jọ̀ ẹgbà èmi náà gba ọmọ lórí òkè èmi náà gba ọmọ jésù olúwa wá ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọ́mọ ẹ̀tún gbà áńgẹ́lì tó ń fún wọn lọ́mọ ẹ jíṣẹ́ ayọ̀ fún mi mo tún gbẹ́rí ẹnìkan náà lónìí ó ní mọ́mi ṣe mo rántí mo ní kí ni ó bàbá ń ṣiṣẹ́ ìdí nìyẹn tí wòlíì bá wà nínú iṣẹ́ ìránṣẹ́ wà ní ìmúrasílẹ̀ be expectant ìjọ ọlọ́run ò ṣe léèwòrán kì í ṣe cinema house because it is a set appointment that has brought us and God has prepared some people behind the scene ká tó wọnú ìpàdé má gbàgbé àwọn kan ti wá ojú ọlọ́run níkọ̀rọ̀ àwọn kan ti pe ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ àwọn kan ti pe ìwà láàyè ọlọ́run and when God is showing up are you available hallelujah màmá yẹn ṣe mo rántí ọjọ́ yẹn mo ní kí ló ṣẹlẹ̀ ó ní bàbá ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ lójijì wọn lọ́lúwa lóhùn kú ọmọdé bí àwọn tó bá ń wojú ọlọ́run fọmọ olúwa ní kò di aṣọ àwọn mú kọ́nà máa béèrè èmi ò rántí mọ́ ọmọ yẹn ní lọ́jọ́ yẹn àwọn sáré wá bá mi níbi tí mo jókòó